dípò ìròyìn ibi ó ń jẹ́ ká gbọ́ èrò ayọ̀ ó ní ìrọ̀ ayọ̀ ní a máa gbọ́ lágbàlá àwọn olódodo bó tẹ̀ jẹ́ pé òdodo wa kò jẹ́ nǹkan kan níwájú ọlọ́run ó dàbí àkísà ẹlẹ́gbin ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ fi ìmoore wa hàn níwájú ọlọ́run ní òwúrọ̀ yìí ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àánú tí ó fi ń bá wa lò fún ojú rere gbogbo ní gbogbo ọ̀nà ó ń fún wa ní àánú ìrìn àjò yìí tó kúrú yìí tó gùn à ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ àdé lówùúrọ̀ yìí ká ti ti léèsì nǹkan ní kílódé kẹ́niṣẹ́ ẹ̀gbọ́n ni ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ẹbí wa pàápàá lọ́nà jíjìn àti nítòsí ọba tó pa wá mọ́ ọba tí ò jẹ́ agbọ́rọ̀ òkèrè banújẹ́ ọba tí ò jẹ́ kán ránṣẹ́ ẹbí pè wá láti ilé ọba tó jẹ́ ká náà fi ìròyìn ibi ránṣẹ́ ọba tó jẹ́ kán rùkú ẹnikẹ́ni lọ sílé ọba tó máa dáwọ́ pé ṣáà ń bo la máa ra símẹ́ǹtì wo la máa rà báyìí ṣé ká máa gbé lọ sí nàìjà ni ọba tí ò jẹ́ kí ìkó jẹ́ ìpín wa ẹ jẹ́ ká fi ìmoore wa hàn fún àpáta ìgbàlà wa ní òwúrọ̀ yìí ẹ jẹ́ ká kiri pé ó ṣe ẹ jẹ́ ká yìn olúwa gbé ọ̀gá olúwa ṣe ọlọ́ba lórí ìjọ rẹ lápapọ̀ àyìnọ́ àmọ́ rírì òrè rẹ níwájú nínú ayé wa o ọba tó yàn kún wa ọba tó ń dá àwọn èwe wa sí ó mú àwọn aláboyún ó mú wọn bí wẹ́rẹ́ àwọn ìwé wa àwọn ọmọdé kéékèèké wa kò jẹ́ kán gbóná òdì kò jẹ́ kán tutù òdì àwọn ọmọ wa tán ń lọ sílé ìwé wọ́n ń lọ láyọ̀ wọ́n ń bọ̀ láyọ̀ àṣìta àbọ̀n àmọ́yànbọ̀n kò ṣẹlẹ̀ sí wọn àwọn ọmọ tí wọ́n ti sátani ti gbéwọ̀ kò ya ilé ìwé àwọn ọmọ wa ẹ jẹ́ ká lọ máa fi ìmoore wa hàn fún ọlọ́run ọba tí ò jẹ́ aṣàìsàn tí ò gbóògùn ọba tí ò jẹ́ ká rí ibi lórí àwọn bàbá wa àti ilé wọn lápapọ̀ lórí àwọn ọmọ ẹ̀mí àti àwọn ọmọ ara wọn ọba tí ò jẹ́ kán gbàdúrà gbàtì lórí ẹnikẹ́ni àwa náà gbàdúrà àgbàtì lórí wọn ẹ jẹ́ ká lọ máa yin olúwa lórí àwọn arúgbó wa ọba tí ò jẹ́ ká àìsàn kó ṣe wọ́n àwa ọ̀dọ́ ọlọ́run wà pẹ̀lú wa ẹ jẹ́ ká lọ máa yin ọlọ́run lógo ẹ jẹ́ ká máa fi ìmoore wa hàn olúwa o ṣé o àkẹ́ ọ wípé o ṣé lówùúrọ̀ yìí a yìn ọ́ a gbé ọ ga a mọ rírì oore rẹ olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa a dúpẹ́ fún eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ayé wa a fún eléyìí tó tún máa ṣe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 bíbélì ni pé tá a bá wọ pé a kò dẹ́sẹ̀ oní àǹtàn ara wa jẹ ni ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé a tún ti dé o gbogbo sátani ti máa fẹjọ́ wa sùn gbogbo ibi tí a ti sẹ̀ sí ọ nínú ọ̀rọ̀ sísọ wa nínú ìró wa nínú ìṣesí wa èyí tí a mọ̀ ìtẹ́lẹ̀ tá ò mọ̀ a ti máa sọ̀rọ̀ tán gbàmí àní ọlọ́run dáríjì mi ẹ jẹ́ ká sọ fún olúwa lówùúrọ̀ yìí olúwa dáríjì mi ibi tó wá gbẹ̀ tí mo fi ní rí àánú gbà lọ́wọ́ rẹ tí màá tún fi wá bí mo ṣe wá tí màá fi lọ bí mo ṣe wá olúwa dáríjì mi lówùúrọ̀ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù olúwa ti dé o afẹ́kọ̀ọ́ dárí gbogbo àṣedéédéé wa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 ẹ jẹ́ ká wá lọ fi iṣẹ́ sí ti òwúrọ̀ yìí lé ọlọ́run lọ́wọ́ pé olúwa ti dé o má jẹ́ kí n wá láláì rí ọ bí olórin ti sọ pé má jẹ́ n wá láláì rí ọ jésù mo wá sọ́dọ̀ rẹ má jẹ́ n wá láláì rí ọ má jẹ́ kí wíwà mi kó jẹ́ sunday sunday medicine pé bó ṣe ń lọ nìyẹn ó tún fẹ́ dé olúwa ní ọ̀nà àrọ́nà ìyanu wa bá mi pàdé lówùúrọ̀ yìí àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù olúwa ti dé lówùúrọ̀ yìí o olúwa fẹ́ kó bá wa pàdé ní ọ̀nà àrọ́nà ìyanu gba àwọn tí ọlọ́run yóò lò lé ọlọ́run lé olúwa lọ́wọ́ pé kó lóa kó gbé wọn wọ̀ àwọn akọrin àwọn bàbá tí yóò sọ̀rọ̀ wàásù pé kó ọlọ́run kó tinú wọn dénú wa gbogbo iṣẹ́ ìsìn wa ní òwúrọ̀ yìí kó ti ọ̀dọ̀ ọlọ́run là ní ẹsẹsẹ pé kó ọlọ́run kó gba ìṣàkóso kárí tiwa ṣe lówùúrọ̀ yìí nínú ìwàásù nínú orin kó lóa kó fọwọ́ tó ayé wa kó bá ayé wa pàdé gbogbo bí tí a ti ń bolúwa sọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn wa ni ní kọ̀rọ̀ yàrá wa ni ní òwúrọ̀ ìkólúwa kó fọwọ́ tó wa kó bá wa pàdé ní ọ̀nà lọ́nà ìyanu kí iṣẹ́ ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé wa ká rí tiwa ṣe lówùúrọ̀ yìí ká má ṣe wá lásán ká má ṣe lọ lọ́wọ́ òfo bákan náà jẹ́ ká rántí àwọn tó ń bọ̀ lé olúwa lọ́wọ́ pé kó lọ kó fún wọn láàánú ìrìn àjò kíbi kó má ṣe bẹ́ẹ̀ ni kẹ́ni kẹ́nikẹ́ni kó má ṣe rí ìdààmú kó má ṣe rí wàhálà gbogbo àwọn tó ní lọ́kàn láti wá dúpẹ́ ìdíwọ́ àti ìdènà kó lọ́wọ́ kó mú kúrò lọ́nà ẹni kọ̀ọ̀kan wá kó lọ́wọ́ kó gba ìṣàkóso ẹ jẹ́ ká fi gba àyíká àti àyídà lèsì yí lolúwa lọ́wọ́ pé kí olúwa kó yà sí mọ́ pé kí olúwa kó jọba gbogbo àwọn agbára kéékèèké tí a wá ní jésù tí a kò rí pé kí olúwa kó fi wọ́n sínú ìdè kí agbára ọlọ́run kó sọ̀kalẹ̀ sí àyíká àti àyídà yìí ká lè rí ìbùkún gbà ní ọwọ́ olúwa bákan náà ẹ jẹ́ ká máa rántí gbogbo iṣẹ́ program tá a ní ní oṣù yìí twenty seven twenty eight twenty nine pé kí olúwa kó gba ìṣàkóso ṣáájú ọjọ́ náà lọ́jọ́ náà àti lẹ́yìn ọjọ́ náà kíbi kó má ṣe ṣẹlẹ̀ ká rántí àwọn bàbá wa pé kí ọlọ́run kó túbọ̀ máa ró wọn ní agbára kó lọ́ọ́ kó túbọ̀ máa dì wọ́n mú kó lọ́ọ́ kó máa tún okun wọn ṣe kó máa tún agbára wọn ṣe nípasẹ̀ àti nípasẹ̀ ẹ jẹ́ ká máa fi gbogbo èyí tó kù àti twenty one days fasting and prayer àti gbogbo tó kù tá a máa ṣe ní ìkọ́dún ìkó tó pákúlá kó gba ìjọba àti gbogbo àwọn ẹ̀ka tó wà ní under first point ministry kó lọ àkóso máa dì wọ́n mú ká máa gbèrú sí ká máa gbèrú ní ẹ̀mí ká máa gbèrú ní ara kó lọ àkóso máa fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa múlẹ̀.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 ẹni tí ó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ ìjọ lódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọ ni ààbò wa àti ọlọ́run wa ẹni tí àwa gbẹ́kẹ̀lé nítòótọ́ wọn ó gbà wá nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyapa rẹ̀ ni àwa ò sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń run ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa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 àwa kọjá lórí kìnìún àti pa mọ́lẹ̀ ẹgbọ́rọ̀ kìnìún àti ejò lálẹ́ àwọn fẹsẹ̀ wa tẹ̀ mọ́lẹ̀ nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí wa nítorí náà lolúwa yóò ṣe gbà wá olúwa yóò gbé wa lékè nítorí tí a mọ orúkọ olúwa àwa ò pe orúkọ olúwa olúwa yóò sì dá wa lóhùn olúwa yóò pẹ̀lú wa nínú ìpọ́njú òun yóò sì gbà wá yóò sì bọ́lá fún wa ẹ̀mí gígùn olúwa yóò fi tẹ́ wa lọ́rùn olúwa yóò sì fi ìgbàlà rẹ̀ hàn wá agbe ọ̀gá lẹ́ẹ̀kan sí ọlọ́run ìgbàlà wa olúwa gba ọpẹ́ wa ọpẹ́ wa ìwà jẹ́ ṣe ìtẹ́wọ́gbà gbogbo ẹ̀ṣẹ̀ wa olúwa dáríjì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 ṣe. ga pẹ̀lú mi ẹ̀yin ènìyàn rẹ̀ amen. because of him that we are alive. Oh, yes. He sits in heaven and he makes the earth his full Oh, yeah. yes, our intention, our God. Yes, Lord. Oh Lord, we love you. you we exalt your Thank holy you, name. Kabiosi. Alagbada ino. You sit in heaven and make the earth your full stone. Mighty God. Adumbari Matoshi good God, loving Father, we exalt your holy name. àti ẹ̀yin lórí ọjọ́ ìsinmi kẹta nínú oṣù kẹsàn-án fún orúkọ olúwa ìjọba wa rí àwọn tí a ń jọ́sìn fún ga àkọ́kọ́ ẹjọ́ ẹ̀ka dìde tàbí tí oṣù àti bá kẹ́yìn tí a wà ní ìní òwúrọ̀ yìí ẹ̀ka kí a lè kí wa. If you are first-time worshiper or it has been a while you are here and you have the opportunity of being here this morning, could you please stand up so we could greet you? Hallelujah. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore tó ń ṣe nínú ìjọ rẹ̀ bí ó sì ṣe ó dájọ rẹ̀ lọ́lá fún ẹ̀bùn ọmọ làǹtìlanti láti ìdílé bàbá wa àti màmá wa ọ̀làwùnmí wọ́n wà ní òwúrọ̀ yìí wọ́n wà ní òwúrọ̀ yìí láti dá ọmọ náà padà sí abẹ́ ọlọ́run nígbà tó bàtà oko lẹ́yìn ṣe kíkté ní ẹ̀yìn ìfilọ̀ yìí ni wọ́n jáde wá síwájú lẹ́yìn ìgbà tí a bá kọ orin fún ìyá wọn sí mọ́ ẹ jẹ́ ká dàpọ̀ ọmọ kábàámu bolúwa gàgò ní fún orúkọ olúwa gbogbo àwa tí à ń kẹ́kọ̀ọ́ láti gba ọwọ́ ọ̀tún dàpọ̀ à ń filọ̀ fún wa pé a ó ní ìpàdé ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí ọjọ́rú September eighteen twenty twenty four ní Zoom ní a ó ti ṣe Zoom tí a lò ní ìpàdé tó lọ náà ni a ó tún lò ní dédé agogo méje ẹ ká fi sọ́kàn September Wednesday September eighteen twenty twenty four at seven pm bákan náà bí ó bá ti wá di sátidé ọjọ́ kọkànléní ogún oṣù kan àwà báyìí kan náà a wà ṣe a wà ní ìpàdé mìíràn ṣùgbọ́n èyí á jẹ́ nínú ilé ìsìn ni a ó ti ṣe tí Wednesday ọ̀sẹ̀ yìí á jẹ́ virtual lórí Zoom ti sátidé tí ó ń bọ̀ tó jẹ́ September twenty seven yóò jẹ́ physical nínú ilé ìsìn yìí ni a ti ṣe yìí ni a jẹ́ aago mọ́kànlá ẹ jọ̀wọ́ jẹ́ ká fi sí ọkàn. òun arákùnrin wa Mr. Abiodun Shitu wọ́n wọn yóò ṣe ìdúpẹ́ pàtàkì fún ti ọjọ́ ìbí wọn nínú ìsìn ní òwúrọ̀ yìí tí ó bá tó àkókò ẹ jẹ́ kí a darapọ̀ bá wọn gbólúwa ga bákan náà ni òun arábìnrin wa Caleb àti ọmọ wọn àwọn náà ń ṣe ìdúpẹ́ ti ọjọ́ bí wọ́n wà á síwájú láti gbàdúrà fún ọ nígbà tó bá tó àkókò bí a ń gbàdúrà gbogbo àwa tí à ń wọ ọjọ́ bí wa ní ọjọ́ níwájú ojú wa rí láyọ̀ àtàlàáfíà pẹ̀lú ìfọkànbalẹ̀ ní orúkọ Jésù bákan náà ni ọ̀kan náà àwọn alàgbà wa Ebenezer Adénípẹ̀kún ó pe ó ń ṣe ọjọ́ bí náà ní èní ó ti fi ọrẹ ọpẹ́ ránṣẹ́ kí Olúwa kó gba ọpẹ́ rẹ̀ Jésù. màmá wa mọ́dá Celestia Talabi, wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ti um, ìsìn ti ọ̀sẹ̀ tó lọ fún ti àjọ̀dún wọ́n sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa àti gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àti ẹ̀yin ìrànlọ́wọ́ gbogbo tí ẹ̀dìdè tí ẹ túyà tẹ wí pé ohun ayọ̀ báyìí ni a máa ṣe lára wa ní Jésù iléèwé ti harvest for ministry certificate class ó ń tẹ̀síwájú ní ọ̀túnla tuesday september seventeen dédé aago méje ní ojú fọ́nrán bí a ti ń ṣe ìforúkọsílẹ̀ sì ń tẹ̀síwájú bá rí àwa tí a sì nífẹ̀ẹ́ ẹ jẹ́ kí a forúkọsílẹ̀ a lè rí alàgbà tó ń sọ̀rọ̀ yìí a sì lè rí òmàmá wa ajíhèrè obìnrin alọ́fẹ́ a lè rí òmàmá wa ajíhèrè obìnrin akíntán tàbí bàbá wa pàápàá bàbá wa ọ̀dẹ́nẹ́yẹ láti forúkọ sílẹ̀ owó péréte ní ti sá ẹ̀kọ́ yìí yóò ná wa owó péréte per trimester ó jẹ́ one hundred and eighty seven dollars péré hallelujah a rán wa létí ti ìfilọ́lẹ̀ agbègbè south kirkwood ti ìjọ àpòsí náà ní ẹ̀ka ti amẹ́ríkà níhìn tí ó wáyé ní ọjọ́ láàrin ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n títí dé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ní ti Jímọ̀ àti sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n yóò jẹ́ ìsọjí ní déédéé agogo méje ìrọ̀lẹ́ bí wọ́n ti wá di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọjọ́ ìsinmi èyí ni ọjọ́ tí a fi àgbè lọ́lẹ̀ yóò jẹ́ agogo mọ́kànlá òwúrọ̀ ọjọ́ ìbákan náà ni a fi bàbá wa tí Olúwa fi ṣe adarí wa níhìn tí a fi wọ́n sí. Si orí agbègbè gẹ́gẹ́ bí àpọ́stélì agbègbè gòní fún orúkọ olúwa ẹ jẹ́ kí a máa gbàdúrà fún àṣeyọrí ti àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí bákan náà bá ti fi lọ fún wa àwọn tí ọlọ́run fi sí wa lọ́kàn láti fi ṣe ìrànlọ́wọ́ fún àṣeyọrí ti ìtọ́jú mẹ́ta yìí ẹ jẹ́ ká rí màmá wa diakoni obìnrin Clara Ọ̀dẹ́nẹ̀yẹ a sì lè rí òun bàbá wa tí ń ṣe alága ìgbìmọ̀ tó mójútó ètò náà olùṣọ́ àgùntàn Timothy Awẹ́ bí a ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí ìbùkún tó ń tẹ̀lé yóò máa jẹ́ tiwa orúkọ Jésù à ń rọ̀ wá pé kí a jọ̀wọ́ gbogbo àwọn ìsìn bí a ti ń darapọ̀ ẹ jẹ́ kí a máa pín let's share it ẹ jẹ́ kí a máa nífẹ̀ẹ́ sí let's like it bí ó bá rọrùn fún wa pàápàá ẹ jẹ́ kí a máa ra ìrànwọ́ let's buy star gbogbo èyí ni ìbùkún yóò tẹ̀lé ní orúkọ Jésù gbogbo àwọn ìpàdé tí à ń ṣe láàárín ọ̀sẹ̀ ó ń tẹ̀síwájú ní ọ̀sẹ̀ yìí má yà ká gbàgbé kí a tó mú ọ̀rọ̀ wa wá ẹ jẹ́ ká lọ́kàn pé kété tá a ti parí ìfilọ̀ yìí ká tó mú ọ̀rọ̀ wa ni a ó kọ orin tí a fi ṣe ìyàsímọ́ ọmọ bí a bá ti ń kọ a ó kọ ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ tí ó gbẹ̀yìn bí a bá ti ń kọ ẹsẹ̀ tí ó gbẹ̀yìn ni àwọn bàbá àti ìyá ọmọ tó fẹ́ yọ ọmọ sí mọ́ wọ́n máa bọ̀ ní iwájú lẹ́yìn tí a bá ṣe ìtàn ni a ó tó mú ọ̀rẹ́ wa wá ẹ jẹ́ ká fi sọ́kàn kí a tó lọ ṣe yìí a pè bàbá wa kí wọ́n gbàdúrà sí ọwọ́ wa gẹ́gẹ́ bí ìtọ́ni Ọlọ́run. hallelujah. hallelujah. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ká tẹ́wọ́ tí a fẹ́ fi mú ọrẹ wá wá síwájú Ọlọ́run Ọlọ́run alágbára a lọ́wọ́ yín ẹ ò ṣe wá lẹ́ni tí wọ́n ń dáwọ́ fún jẹun Ọlọ́run gba ìyìn àtọ́pẹ́ wa ẹ ò ṣe wá ní bùkátà jésù gbọ́pẹ́ àtìyìn wa adúpẹ́ pé ẹ ṣí wa níyì láti mọ rírì mímú ọrẹ àti ìdá mẹ́wàá wa ọlọ́run gbọ́pẹ́ àtìyìn wa ǹjẹ́ ọwọ́ tí a fẹ́ fi mú ọrẹ yìí wá à ń yà sí mọ́ lórúkọ jésù kristi bàbá wa tí ń bẹ ní olúwa yà sí mọ́ lórúkọ jésù kristi ọwọ́ ẹ̀ ọ́ lórúkọ jésù ọwọ́ ẹ ó fi ṣe rere lórúkọ jésù ọwọ́ ẹ ó fi ṣe rere gbogbo ohun tí ẹ bá dáwọ́lé láti ṣe ayọrísí rere iṣẹ́ tí ẹ ń ṣe tí ẹ ń tinú ẹ̀ mú owó yìí wá lórúkọ jésù kìsì mo gbàdúrà iṣẹ́ náà máa tẹ̀síwájú ẹ ní rogun ìdádúró àwọn oníṣẹ́ àdáni lórúkọ jésù ṣẹ́yìn á máa gbèrú sí ní orúkọ jésù kristi olúwa wa. jẹ́ kí a jókòó a kọ láti inú ìwé orin ìrere seven hundred and twenty-seven. seven hundred and twenty-seven a kọ ní èdè tí òyìnbó. saw. education of our child is taken from the book of uh, Mark, chapter 10. I'm reading from verses 13 to 16. And they brought young children to him that he should touch them. And his disciples rebuked those who brought them. But when Jesus saw it, he was most displeased and said unto them, Suffer the little children to come unto me. I forbid them not, for as such as the kingdom of God. Verily I say unto you, whosoever shall not receive the kingdom of God as a little child, he shall not enter therein. The last verse. And he took them up in his arm, put his hands upon them, and bless them. Hallelujah. Hallelujah. It's an important occasion this morning that the parents have decided to bring back this child for dedication. And this charge is going to be read, and the parents will respond appropriately. Listen to the word of Christ our Savior in this gospel as he has commanded that little children be brought unto him, as he has rebuked the oppressor, and said that theirs is the kingdom of God. Moreover, by his outward appearance and his attitude, he proclaimed his will unto them. They are the children of his father, and so they are unto him. Therefore, he drew them closer unto him, embraced and blessed them. Therefore, do not be doubtful, but believe with all enthusiasm that he who sits on the right hand side of God in the honorable high places is the same Savior who, when he, had, he was alive, took care of the little children by grace. Therefore, according to my goodwill to this child, Iyanu Olua Olaumi, I call upon all of you present to serve as witnesses in bringing this child back to the care of God who had given him unto us. Hallelujah. Now, this is a charge to the parents. It's an important charge, and almost all of us who had children have gone through this charge. But unfortunately, after this occasion, we negate our responsibilities. The book of Genesis, chapter 18, verse 19, says, And Abraham taught his children. So before I read this charge, I want to tell you, parents, it's a huge responsibility. And it's a charge you have you're going to accept. You're going to accept to nurture these children and place his feet on the path of salvation. You're going to make your, your home an environment to nurture this child. This is a commitment. And your children too will have to support you I want to tell you, the siblings, those who are ahead of this young man, that he's going to look at you. It is you he will see first before he sees the pastor. Whatever step you take, he will follow your step unconsciously. So it is up to you. You number one, you number two, you number three. This young man will look, look at you as role model. He does not want to see anybody in the street. It is you he will see first. So, whatever step you take is what he's going to take. Your parents are going to accept this child, and I want you to cooperate with your parents to see that this child grow to fulfill purpose. There's a vast difference between pleasure and purpose. The Bible said declared anyone who, who lives on pleasure has died even before leaving this world. kú nígbà tó it is not pleasure, it is purpose. Nurture this children, this child to fulfill purpose, not pleasure. The Lord will help you. In bringing this child back to the Lord, is it in your free will and determination that by the help of God, you will teach this child the holy word of God according to the principles of faith and practice, in attitude, and also to exalt the child in seeking the guardians of the Holy Spirit so that the child will be led into repentance unto God and that he might have faith in the Lord Jesus Christ, through whom only the child could have eternal life. If you accept, you say, Yes, we do, God helping us. May God help us. Amen. Amen. Accepted and God help us. Yes, we do. I accept. Amen. God will help you to do it in the name of Jesus. It is time to dedicate this child. I request that we rise to our feet while our pastor, Pastor Awe, will pray and I will dedicate the child. Let us pray. Father God eternal, to you be all the glory, dominion, majesty, and honor for bringing unto us joy unspeakable today. Thank you for that loving kindness. Thank you ever since this child has come to this world. You've been taking care of him. Thank you, Lord. Thank you over the parents and the siblings he met here. Thank you over the church of God. Lord, be thou exalted in the name of Jesus Christ. Amen. Father, be thou exalted in the name of Jesus Amen. Christ. We thank you for good health and sound mind. We thank you that thou, who is the keeper of Israel, who neither sleep nor slumber, you take care of this baby. And here we are today, they're bringing him back to you for dedication because he has come from you. Lord, be thou exalted in the name of Jesus Christ. Our dear Father in heaven, we commit this child into thy hands as you shall be dedicating him, accepting him into the fold of Christ. Father, you will keep him in the name of Jesus Christ. Amen. Father, you will bless him in the name of Jesus Christ. Father, you will bless him in the name of Jesus Christ. It was written of the Lord Jesus Christ that he grew in wisdom, in knowledge, and in status. We want this threefold of growth to come upon this baby even today in the name of Jesus Christ. He shall grow in wisdom in the name of Jesus. Shall grow in knowledge in the name of Jesus. He will grow in status in the name of Jesus Christ. When he shall begin to speak, he will not become dumb. Amen. When he shall begin to hear, he will not be deaf. Amen. When he shall begin to walk, he will not be lame. Amen. Father, grant him strength to fulfill purpose in the name of Jesus Christ. Thank you, everlasting Father. Even the children, you will bless, the, the, the parents, you will bless them abundantly so that they'll be able to provide for the growth and the nurturing of this baby in the mighty name of Jesus Christ. To you alone be all the glory, dominion, and majesty, O Lord. For in Jesus' mighty name we have prayed. Amen. Now unto God the Father, the Son, and the Holy Spirit, I do hereby solemnly and humbly dedicate thee, praying that in spirit, soul, and body thou mayest become holy the Lord's, and evermore live unto him and serve him. In Jesus' name, amen. amen. As I return this child to you, I pray that the Lord will give you all the unctions and the resources to nurture him to fulfill purpose in the name of Jesus. Amen. With these hands, we are going to receive this child. You are not going to bury him Amen. in the name of Jesus. Amen. Thank you, Lord, for answering our prayers. Jesus' name we pray. Amen. Praise the Lord. Hallelujah. Child dedication offering now. Child dedication offering. your rẹ̀. of Jesus Christ. Amen. We dedicate these offerings and the givers that thou, Almighty God, will accept in the name of Jesus. Amen. And you'll be replenished the deposit I brought this in the mighty name of Jesus. Amen. We hereby dedicate this offering for the use of our glory and propagation of the gospel in the name of God the Father and of the Son and of the Holy Spirit. Amen. Praise the Lord. Hallelujah. Let us be seated. àwa tí orúkọ wa ta fẹ́ pé orúkọ wa ìjọ ẹ jẹ́ ká ta bá wà nínú ìjọsìn yìí ẹ jẹ́ ká lè dúró kí a gba ìwé ìpè ti invitation wa fún ti inauguration gbogbo ala fún àwọn kan dé tí wà tí wọn ti ìgbà tiwọn ẹ tí ẹ bá ẹ sókè kí àwọn ọṣà lè wà fún yín Dr. Odewumi and family she here she wan be okay Mr. and Mrs. Adeoti. Amen. Rama Adediwura Akitonde. Ejo Dick Dickness Badero and family. The five boyegun family. boyegun. Dickin and Mrs. Faremi. Pastor and Dickness, I will take Mr. and Mrs. Adebanjo. Okay. Mr. and Mrs. Banjoko. Mr. Davidson and family. Mr. and Mrs. Adekambi Davidson want to know. Look at me. Adekambi. Mr. and Mrs. Adegoju. Uh, Mr. and Mrs. Adegoju. Wasimbi. Okay. Mr. and Mrs. Adejoke. Adejoke. Mr. and Mrs. ẹ má akwe o. akpe akpe akperu àbí akperu ẹ má bínú fẹ́ ṣe pé ni o aperu ìṣàlùmọ̀lẹ̀ tó mẹ́mọ̀ ẹ pé dáadáa akperu ẹ̀hẹ́n ìṣàmìṣà akperu ṣé wọ́n wà ń bí ok ẹ ṣe ẹjọ́ àwọn àtọkù máa yí àwọn tí ò sí bí yẹn wọ́n máa lọ́dọ̀ ọṣà mọ́mì ẹ gbà má tí wọ́n bá ti ń dé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹni ni wọ́n lè gbà olùwárán wa lọ́wọ́

mẹ́fẹ́ ètò máa ṣe lówùúrọ̀ yìí ní mímú ìdámẹ́fà tàwọn ọ̀rẹ́ wa síwájú rẹ lórúkọ jésù olúwàgbàyàn àtọpẹ́ wa ọlọ́run wa olúwàgbàpẹ́ kò gbà yín wa àwa àti àwọn ọ̀rẹ́ wa àti ìdámẹ́fà wa lórúkọ jésù olúwàyà wa símọ́ olúwàjẹ́ká ṣe tẹ́wọ́gbà gbogbo àpò tí àwọn ọ̀rẹ́ wọ̀nyí ti jáde ní orúkọ jésù olúwàfẹ́ ọ̀pọ̀lọpọ̀ rọ́pò wa má jẹ́ ó dìṣẹ́ òwò ẹnikẹ́ni wa má jẹ́ ó bàjẹ́ olúwàbùkún wa ní ọ̀pọ̀lọpọ̀ gbẹ̀yìn tẹ́mi fẹ́ tó ṣàlàyé lọ́sẹ̀ tó ń bọ̀ àti jù bẹ́ẹ̀ lọ kálẹ̀ máa rí wá síwájú rẹ ògo ní forúkọ mímọ́ rẹ fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ àti ìbílẹ̀ ògo rẹ ní ayé àwọn rẹ wọ̀nyí símọ́ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ ẹ ké aleluya ẹ jẹ́ kí a jókòó kí a tó tẹ̀síwájú ẹ adarí mi láti fi àtẹ̀jáde kan ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ ìjọ apọ́stélì ní alẹ́ àná gbogbo ẹ̀yin tí orúkọ yín wà lórí Takona South Kirkwood Assembly ẹ ní platform ẹ lórí fóònù yín so ẹ jọ tẹ́ ẹ bá ti wò ẹ wò ń sẹ́yìn bí a bá ti ṣe oore ọ̀fẹ́ ìpàdé pàtàkì wà bóyá ẹ ti bá a jọ́sìn tẹ́lẹ̀ tàbí ẹ bá a jọ́sìn ṣùgbọ́n torúkọ yín wà lórí platform yẹn ẹ dúró lẹ́yìn ìpàdé lóòrọ̀ yìí Olúwa ràn lọ́wọ́ o àwọn bàbá wa fẹ́ rí gbogbo wa à ní ìpàdé pàtàkì olúwa kó bùkún gbogbo wa. ẹ hallelujah eke hallelujah ẹ jẹ́ ká fi tayọ̀tayọ̀ ké hallelujah ẹ̀yin jésù lógo àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run fún ìsìn pàtàkì ti òní òun ni a ó rí nínú ìwé ìhìnrere ti Jòhánù orí ogún láti ẹsẹ̀ kẹrìnléní títí dé ẹsẹ̀ kọkàndínní orí ogún ìhìnrere ti Jòhánù orí ogún láti ẹsẹ̀ kẹrìnléní títí dé ẹsẹ̀ kọkàndínní The Gospel of St. John chapter twenty reading from verses twenty-four through twenty-nine èyí tí ó kà báyìí wípé ṣùgbọ́n tọ́másì ọ̀kan nínú àwọn méjìlá tí à ń pè ní dídímù kò wà pẹ̀lú wọn nígbà tí jésù dé nítorí náà àwọn ọmọ ẹ̀yìn yòókù wí fún un pé àwa ti rí olúwa ṣùgbọ́n wí fún wọn pé bí kò ṣe pé mo bá rí àpá ìṣó lé ọwọ́ rẹ̀ kí èmi kí ó sì fi ìka mi sí àpá ìṣó náà kí èmi kí ó sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀ èmi kì yóò gbàgbọ́ lẹ́yìn ijọ́ mẹ́jọ àwọn ọmọ ẹ̀yìn sì tún wà nínú ilé àti tọ́mọ́sì pẹ̀lú wọn nígbà tí a sì ti ti ilẹ̀kùn jésù dé ó sì dúró láàrin ó sì wí pé àlàáfíà fún yín nígbà náà ni ó wí fún tọ́mọ́sì pé mú ìka rẹ wá níhìn kí o sì wọ ọwọ́ mi sì mú ọwọ́ rẹ wá níhìn kí o sì fi sí ìhà mi kí ìwọ kí ó má ṣe aláìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n jẹ́ onígbàgbọ́ tọ́mọ́sì dáhùn ó sì wí fún un pé olúwa mi àti ọlọ́run mi ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ tí ó kẹ́yìn jésù wí fún un pé tọ́mọ́sì nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́ alábùkún fún ni àwọn tí kò rí tí wọ́n sì gbàgbọ́ èyí ni ọ̀rọ̀ ọlọ́run kí olúwa kí ó bùsí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. ẹ̀kẹ́ hallelujah ó tó àkó láti gbọ́rọ̀ ọlọ́run ó jẹ́ àmì láti pe òrànṣẹ́ lọ́run tí wà lóòní òwúrọ̀ yìí àjíǹrobìnrin ni yẹmi sí ayaba chief kọ́láwọlé kó bùkún àti ìrìnsẹ́ ìrànṣẹ́ wọn. gẹ́gẹ́ bí ẹni tó mú oore olúwa ẹ jẹ́ ká fi tayọ̀tayọ̀ kí aleluya ẹ jẹ́ ká yin olúwa lógo a kí wa káàbọ̀ sínú ohun ìsìn ti òwúrọ̀ yìí a dúpẹ́ pé ọlọ́run fún wa ní àǹfààní láti jẹ́ ìkan nínú àwọn tí yóò wà ní inú ilé ìjọsìn ní òwúrọ̀ yìí lórúkọ jésù a ó ṣe ọ̀pọ̀ láyé bákan náà a fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ pé ògo tó ń wo ògo dàgbà àti gbogbo ìgbìmọ̀ pé wọ́n fún mi ní àǹfààní láti jẹ́ ẹni tí ó bá sọ ọ̀rọ̀ Ọlọ́run ní òwúrọ̀ yìí. kókó ìwàásù ti òwúrọ̀ yìí la pè ní níní òye irúgbìn ìgbàgbọ́ tí ó ń ṣiṣẹ́ ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ adúpẹ́ níbi tẹ́ ẹ ràn wá lọ́wọ́ dé olúwa ẹ gba ọpẹ́ wa à ń lọ nínú ọ̀rọ̀ rẹ olúwa máa bá wa lọ olúwa bá wa pàdé ní ìparí ohun gbogbo jẹ́ ká lè fi ọpẹ́ ìyìn àti ògo forúkọ mímọ́ rẹ olúwa kún inú wa jésù kristi olúwa wa àmín gẹ́gẹ́ bá a ṣe sọ ó ní níní òye irúgbìn ìgbàgbọ́ tí ó ń ṣiṣẹ́ ẹ jẹ́ ká wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa láàárọ̀ yìí ká sọ pé ǹjẹ́ ìwọ gbàgbọ́ orin kan ó sọ pé ìgbàgbọ́ mi dúró lórí ẹ jẹ́ àtò dòdò Jésù kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun lẹ́yìn òru kọ́ńlá mo dúró lé Kristi àpáta ran ilẹ̀ mi ran iyán iyanrìn ló jẹ́ mo dúró lé Kristi àpáta ayérayé ilẹ̀ ilẹ̀ mi ràn ó iyanrìn ǹjẹ́ a dúró lé Kristi àpáta gẹ́gẹ́ bá a ṣe kọrin yẹn torí ojoojúmọ́ là ń kọ orin yìí tá a sọ pé ìgbàgbọ́ wa dúró lórí rẹ̀ ẹ jẹ́ ká yẹ ọkàn wa wò láàárọ̀ yìí wípé ǹjẹ́ tòótọ́ ǹjẹ́ a lé Kristi àpáta kí ni ìtumọ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ ni níní ìgbẹ́kẹ̀lé àti ìdánilójú tó yege láì ṣiyèméjì nínú ohun tá à ń retí ẹ̀rí ohun tá a kò rí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a tún lè túmọ̀ eléyìí sí gbígbàgbọ́ lórí ohun tó ṣe ìlérí fún wa a tún lè túmọ̀ ẹ̀ sí níní òye láti gbọ́ràn tí yóò fún wa ní ìgboyà láti gbé ìgbésẹ̀ nítorí pé a ní ìgbẹ́kẹ̀lé tó fún wa ní ìgbàgbọ́ lórí ohun tí à ń retí bó tiẹ̀ jẹ́ pa àárí bó tiẹ̀ jẹ́ pa ti ní ìpinnu tiwa bó tiẹ̀ ṣe pa lérò ọkàn tiwa pé báyìí la ṣe fẹ́ ṣe nǹkan bó tiẹ̀ ṣe pé nítorí ìrírí àti ọ̀làjú wa nítorí pé a wà educated a lè máa rò nígbà míì pé kò yẹ kọ́rọ̀ yìí rí bẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ olúwa ẹnìkan kò mọ̀ ìgbà míì wà tó jẹ́ pé wọ́n lè sọ pé omi àtòróró yìí ẹ sórí ọ̀tà ẹ jẹ́ kó lọ́jọ́ mẹ́ta ń bẹ̀ even láìsàn nǹkan kan àìsàn yẹn ó máa lọ bẹ́ẹ̀ but tá a bá fẹ́ lo ti ìrírí tá a bá fẹ́ lo pé mo kàwé tá bá fẹ́ gbé gba medical line a sọ pé àà báwo ló ṣe máa possible ohun tí à ń pè ní ìgbàgbọ́ nìyẹn wọ́n lè fún yàn míì lómi wípé omi ìyá àtòróró yìí o ó yà lò ó at the end of the day á dẹ̀ lóyún ìbejì á bá lóyún ìbẹ̀ta láì ṣe nǹkan kan ohun tí à ń pè ní ìgbàgbọ́ nìyẹn báwo ni ìgbàgbọ́ wa ṣe rí ǹjẹ́ a ní ìgbàgbọ́ tó yanrantí lọ́dọ̀ Olúwa ǹjẹ́ a lè fọwọ́ sọ̀yà pé ìgbàgbọ́ mi dúró dáadáa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run Ọlọ́run máa ẹ̀ǹró wa mò ń sáré rọ̀ṣẹ̀ torí time wa Ọlọ́run máa ẹ̀ǹró wa tá a bá ti jẹ́ onígbàgbọ́ tá a dẹ̀ mọ́ra wa ní ọmọ ọlọ́run ó máa ń fi wá sínú yàrá ìgbàgbọ́ á ẹ̀rọ wa sínú yàrá ìgbàgbọ́ á forúkọ wa sílẹ̀ á wá máa dàgbà pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. ẹ tún jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa lẹ́ǹkan sí pé ǹjẹ́ ìwọ ní ìgbàgbọ́ torí ìgbàgbọ́ tá à ń wò yìí ó dàbí wúrà iyebíye ìgbàgbọ́ ń bá wa rìn ní gbogbo ìgbà àdẹ̀sán kọ́bọ̀ lórí ẹ̀ ó ní mo ṣe ṣàlàyé nípa ìtọ́sọ́nà oríṣiríṣi lórí omi lórí òróró ìgbà míì ẹlòmíì á béèrè nǹkan títí wọ́n á sọ pé kàn máa yin olúwa just praise him just worship him lẹ́yìn tó bá ti ṣe yẹn tán nǹkan yẹn á dẹ̀ di ṣíṣe mo rántí ìgbà kan tí bàbá mi dáàdì mi wọ́n ń fẹ́ nǹkan kan lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì wọ́n try títí a máa ń gbàdúrà ní every day nǹkan yẹn ò bọ́ sí dáàdi wa tọ̀nù ẹ̀ sí praise bọ́ nítorí ọmọ kékeré ni wá nígbà tó sọ pé ẹ máa dúpẹ́ pé olúwa ti ṣe èmi àtàbúrò mi tán bílé mi àá máa wojú ara wa báyìí tán bá ti sọ bẹ́ẹ̀ àá máa rẹ́rìn-ín torí àá believe àá wò pé kí olúwa ò tí ì ṣe ẹ̀dẹ̀ lolúwa ti ṣe tán bá ti bẹ̀rẹ̀ báyìí kán tó bẹ̀rẹ̀ àti wojú ara wa àá ní pé ẹ máa dúpẹ́ bọ́ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹni tó yẹ kó sáìn ìwé yẹn tí ò sáìn wọ́n gbé kúrò confusion ọlọ́run da confusion sí àárín ọ̀tá wọn nígbà tí wọ́n wá gbé ẹlòmíì síbẹ̀ ẹni yẹn sáìn bẹ́ẹ̀ ni yẹn ṣe sáìn tán ẹni tó yẹ kó ẹni ẹni tó sáìn tán yìí station míì tán gbé lọ nígbà tó débẹ̀ wọ́n ní àá ní ìdí ń bí yìí ẹ padà sí station yìí tẹ̀ tí ń bọ̀ ó wá padà ṣùgbọ́n nígbà tó fi máa padà ńkọ́ ó ti sáìn ìwé ohun tí à ń pè ní ìgbàgbọ́ nìyẹn nínú ìyìn nínú ìlàkàkà wa báwo la ṣe súnmọ́ Ọlọ́run sí mo fẹ́ ká rọ̀ mọ́ ní àárọ̀ yìí ẹ má jẹ́ ká ṣiyèméjì mọ́ Ọlọ́run lọ́lọ́run á máa jẹ́ torí orin kan ó sọ pé Ọlọ́run ni ó máa jẹ́ Ọlọ́run ni yóò máa jẹ́ lánàá lónìí lọ́la o títí di ayérayé o ọlọ́run ni yóò máa jẹ́ àkè aleluya òwe orí kẹta láti ẹsẹ̀ kẹrin títí dé ìkẹfà ó ní pé bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú ọlọ́run àti ènìyàn fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ ó ní mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ òun sì máa tọ́ ipa ọ̀nà rẹ in all your ways acknowledge him and he shall direct your path tá a bá ti fi ti olúwa ṣe tá a rò pé tá a fọkàn sí pé a gbọ́n jùlọ a máa tọ́ ọ̀nà wa tó bá wá ń tọ́ ọ̀nà wa kí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ kẹrin wọ́n ní bẹ́ẹ̀ ni ìwọ ò rí ojú rere àti ọ̀nà rere lójú ọlọ́run àti ènìyàn ǹjẹ́ a ní ìgbàgbọ́ tó múnádóko ǹjẹ́ a ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bá a ṣe kà á ní fún wa lénìí nínú bible lesson wa Thomas ó ní tí òun ò bá rí ojú àpá ìṣó ó lóun ò ní gbàgbọ́ wọ́n ní ó ti jí dìde ó lóun ò lè gbàgbọ́ o ǹjẹ́ a Thomas aláìgbàgbọ́ bí bíbélì sọ pé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn Jésù tó kù sọ fún wọn pé wọ́n ti rí Olúwa èsì tí ó fún wọn ni pé bí kò ṣe pé mo bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀ kí èmi kí ó sì fi ìka mi kò tí ẹ ń ṣe pé ó fẹ́ rí nìkan ó fẹ́ fi ìka sí ibi tí ibẹ̀ yẹn wà gangan ìgbà yẹn ló tó fẹ́ gbàgbọ́ ǹjẹ́ àwa lára àwọn tó sọ pé tí mi ò bá rí àpá ìṣó mi ò lè gbàgbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ọjọ́ wo gan-an la fẹ́ gbàgbọ́ torí ìwé kọ́rìntì kejì ó sọ fún wa ó ní nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa ń rí kì í ṣe nípa rírí bíbélì tún sọ pé ìbùkún ni fún àwọn tí kò rí mi ṣùgbọ́n tí wọ́n gbà mí gbọ́ ẹ jẹ́ ká jẹ́ olùbùkún fún lọ́wọ́ olúwa lọ́dọ̀ láti ọ̀dọ̀ olúwa bá àti ẹ̀rí ká gbàgbọ́ ohun tó ohunkóhun tó wù ká máa là kọjá ẹ jẹ́ ká gbàgbọ́ pé àsìkò ẹ̀rí wa ó ti dé torí bíbélì sọ pé tí ìwọ bá gbàgbọ́ àlàáfíà ni fún ọ a rí àwọn kan tó jẹ́ aláìgbàgbọ́ nínú bíbélì Mark orí kẹrìndínlógún ẹsẹ̀ kọkànlá ó ní àti àwọn nígbà tí wọ́n sì gbọ́ pé ó ti di alààyè àti pé òun sì ti rí i wọn kò gbà á gbọ́ kò ń ṣe Thomas nìkan àwọn kan wà bẹ́ẹ̀ nínú Bible ní verse thirteen ó sọ pé wọ́n sì lọ sọ fún àwọn yòókù wọn kò sì gbà á gbọ́ pẹ̀lú ní verse fourteen ó sọ pé lẹ́yìn náà ó sì fi ara hàn hàn ó sì fi ara hàn fún àwọn mọ́kànlá bí wọ́n ti jókòó ti oúnjẹ ó sì bá ìgbàgbọ́ àti líle àyà wọn wí nítorí tí wọn kò gba àwọn tí ó rí gbọ́ lẹ́yìn ìgbà tí ó jíǹde ǹjẹ́ a wà nínú àwọn ìran aláìgbàgbọ́ ǹjẹ́ a ṣe tán láti kúrò nínú ìran aláìgbàgbọ́ nígbà tá a bá wà nínú ìṣòro tá a wà nínú ìdààmú tá a wà nínú ọgbẹ́ ọkàn tá a wà nínú ìdánwò tàbí tá a ń la ogun kọjá ǹjẹ́ a ṣe tán láti rí olúwa gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ tí ó ṣe gbẹ́kẹ̀lé láì ṣiyèméjì jẹ́ a rò pé ohun tí à ń là kọjá yìí yóò já sí ẹ̀rí tó bá yá níbo là ń lọ gan pẹ̀lú àìgbàgbọ́ wa ẹ jẹ́ ká mọ̀ pé ní gbogbo ìgbà Jésù wà lẹ́gbẹ̀ẹ́ wa ẹ jẹ́ ká sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa pé Jésù wà lẹ́gbẹ̀ẹ́ wa torí bí ìwọ bá gbàgbọ́ ìwọ ó jẹ èrè ilẹ̀ náà tá a bá ti gbàgbọ́ a need láti ṣe wàhálà rárá rárá wàá máa ṣiṣẹ́ fún wa ní gbogbo ọ̀nà brother mi nígbà tí wọ́n ṣe dedication bíi three weeks ago wọ́n ní àwọn gba report kan wọ́n ní ṣùgbọ́n report yẹn Brazil sọ pé àwọn ò fẹ́ rárá wọ́n ní àwọn bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lórí ẹ̀ nítorí pé wọ́n gbàgbọ́ kí lolúwa ṣe ó cancel ẹ̀ ohun tó ń jẹ́ ìgbàgbọ́ nìyẹn mo ní brọ́dà mi kan ní nàìjíríà wọ́n ti reach retirement age ẹ̀dẹ̀ mọ̀ bí nàìjà ṣe rí ń sìn wọ́n bá dá wọn dúró lẹ́nu iṣẹ́ ah, wọ́n wá pè mí pé kí lèèyàn máa máa jẹ báyìí wọ́n ní ọ̀rọ̀ yóò yá wọn mọ́ o mo ní kò sí ní tọ́lọ́run ò lè ṣe ó ń lànà níbi tọ́nù ò gbé sí ẹ jẹ́ ká máa wo nǹkan tó máa ṣe àdúrà tó yẹ ká gbà àti gbà nítòótọ́ wọ́n ṣe send off party fún wọn níbi iṣẹ́ yẹn wọ́n dẹ̀ lọ nígbà tó tó ọ̀sẹ̀ méjì wọ́n tún pè wọ́n padà wọ́n ní ẹ nǹkan tá a rò ni pé ibì kan wà tí unit kan wà á ṣáà ń wo èèyàn tí ó lè head bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa padà bọ̀ kẹ́ wá bá wa head bẹ̀ yẹn ẹ mọ̀ ti retire o a mọ̀ ti ní kẹ́ máa lọ ṣùgbọ́n a kẹ́ bá wa head bí yìí protocol breaker tá a bá gbàgbọ́ a di protocol breaker fún wa sísítà mi kan wọ́n ń lọ ní ìrìn àjò ní ní time Boko Haram mọ́tò wa dákú gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n báwo la ṣe máa ṣe mọ́tò ti dákú wọ́n wá gbéra wọ́n kúrò níbi tí mọ́tò yẹn wà wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ wọ́n rìn lọ torí àárín igbó ni ṣùgbọ́n àwọn tó ń jọ wà nínú mọ́tò ń sọ pé ah ẹ má lọ jìnnà tí ikú bá tiẹ̀ máa pa gbogbo àwọn kó kúkú jọ pa àwọn papọ̀ nítorí Boko Haram sísá mi yẹn sọ fún wọn pé òun kò yóò kú ikú ikú kan o bí kò ṣe yíyẹ torí ìgbà tóun máa kúrò nílé òun ti gbàdúrà ẹnìkan wá wà tí ìgbàgbọ́ ẹ̀ rọ̀ mọ́ ti sísá mi yẹn ó wá sọ pé fún un tẹ́ ẹ sọ yẹn màá máa tẹ̀lé yín wọ́n wá jọ kúrò ní ibi tí mọ́tò yẹn wà wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn lọ inú igbó náà kúkú ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ mò ń fẹ́ sọ eléyìí nítorí pé tí a bá ní ìgbàgbọ́ nígbà míì ìgbàgbọ́ wa máa ran ìgbàgbọ́ ẹlòmíì lọ́wọ́ wọ́n wọ́n rìn bíi mile kan kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ ẹnìkan wá park mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ ah ah madam bó lẹ́ ń lọ tẹ́ ẹ̀ ń rìn lọ nínú gbogbo àwọn ní mọ́tò àwọn ló bàjẹ́ sọ̀rọ̀ yẹn ó ní ẹ̀ wọlé ibo lẹ́ ń lọ wọ́n ní ibi báyìí ni ah, ó níbẹ̀ gan ni mo dé ń lọ ó dẹ̀ gbé wọn débẹ̀ ìgbàgbọ́ obìnrin tó wá tẹ̀lé sísá mi wá ń sọ pé tí ò bá ń jẹ́ torí yín báyìí mi ò mà ní jẹ́ lára èrè tí mò ń jẹ lọ́wọ́ yìí ohun tí à ń pè ní ìgbàgbọ́ nìyẹn ǹjẹ́ ìgbàgbọ́ tiwa gan ǹjọ́ ran ìgbàgbọ́ ẹlòmíì lọ́wọ́ ẹ jẹ́ ká rántí pé nípa ìgbàgbọ́ Daniel kúrò nínú ihò kìnìún láì farapa Shedrach Meshach àti Abednego wọ́n jáde láàyè nínú iná ìléru Ọlọ́run dá Sarah lóhùn ó sì sọ di ìyá gbogbo orílẹ̀-èdè Námánì gbọ́ràn o ẹ̀tẹ́ rẹ̀ sì sàn Ọlọ́run dára ó fẹ́ràn wa a máa rírí jáde nínú àìrí torí pé òun ni alákòóso ohun gbogbo torí náà kí ni ohun tá à ń là kọjá tó dàbí ogun nínú ayé wa tá a fọkàn sí pé kò tiẹ̀ kò pọ́síbù mọ́ kò ṣeé ṣe kò tiẹ̀ tí bá ṣe fẹ́ ṣe orin kan ó ní ò lè ṣe é Jésù lè ṣe é ohun táyé ti rò pó nira Jésù lè ṣe é ìyá ṣe tán láti ní ìgbàgbọ́ tí ó jẹ́ ìwúrí fún wa. ní ìparí ọ̀rọ̀ mi mo ti sọ̀rọ̀ yìí náà rí wọ́n wà ní inú plane ṣùgbọ́n turbulence ṣẹlẹ̀ ní time yẹn gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàrú ìjì bẹ̀rẹ̀ sí ní jà wọ́n wá announce pé well ó dàbí ẹni pé plane yìí máa crash gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní sunkún ìgbàgbọ́ ń pe Jésù ìmọ̀lé ń pe alihamudulilayi everybody bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n ń sunkún ọmọ kékeré kan wà nínú plane tó bá ti wò wọ́n báyìí á mi rí á dẹ̀ máa fi um, coloring tó mú lọ́wọ́ crayon á máa fi kún pépà ẹ̀ lọ tó bá tún ti tó bá tún ti tó bá wò wọ́n á tún mi rí á rẹ́rìn á máa kún fi crayon kún paper. ẹ̀ but at the end of it plane no crash wọ́n sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàáfíà ẹnìkan wá wà nínú plane tó sọ pé ẹ jọ̀ọ́ ká tó máa lọ ọmọ kékeré kan tó tí ò tiẹ̀ wọ́rì ṣé ikú ò bá lẹ́rù àbí kò mọ nǹkan tó ń jẹ́ kú ni wọ́n wá pe ọmọ yẹn wọ́n ní kí ló dé tó jẹ́ pé nígbà tí àwọn tó jẹ́ ẹgbẹ́ ẹ gan tó ń sunkún kí ló dé tí ò tiẹ̀ fi wọ́rì ọmọ náà wá sọ fún wọn pé ah bàbá òun ló sọ fún òun bàbá òun dẹ̀ ti promise òun tipẹ́tipẹ́ pé níwọ̀n ìgbà tí òun bá ti wà pẹ̀lú ẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe òun wọ́n wá ní àà ṣe so bàbá ẹ̀ wà nínú plane ọ̀nkú ẹ̀kọ́ ló bá travel àǹtí ẹ̀kọ́ ó ní yes ó ní bàbá òun wà nínú plane wọ́n wá ní táwa ni bàbá ẹ̀ yẹn gan o tó jẹ́ kó ní ìgbẹ́kẹ̀lé ó ní my father was the pilot bàbá mi ni awakọ̀ jésù ní balógun ọkọ̀ ayé wa ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù ó ti wù kí ìjì náà le tó ó ní yóò mú ọkọ̀ wa yóò mú gúnlẹ̀ bíbélì sọ pé nínú ìjọ tá a wà yìí mò ń fọ àwọn nǹkan kọ̀ọ̀kan kí n lè tètè parẹ́ nínú ìjọ tá a wà yìí ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ gidi torí ìjọ yìí jẹ́ ìjọ ìgbàgbọ́ wọ́n á pè é ní Yorùbá Christian Fellowship Dágundúró Center àbí bẹ́ẹ̀ kọ́ tàbá ní ìgbàgbọ́ pé yóò da ogun ayé wa dúró gẹ́gẹ́ bí orúkọ ẹ má jẹ́ ká kàn máa wo orúkọ yẹn lásán ẹ jẹ́ ká gbà pé dágun dúró ni mò ń lọ o á dá ogun ayé mi dúró. bákan náà tá a bá wọ inú ìjọ yìí tá a bá wo àyíká wa ohun kan wà tí mo máa ń rí níbi tí mo jókòó sí ohun kan wà tí mo máa ń rí ní gbogbo ìgbà òun náà ni this particular ele tó wà níbí ó ní pé Job ni o Job fourteen verse seven to nine ẹ jọ̀ọ́ ṣàlejò kà á papọ̀ nítorí pé àbá wà fún igi wípé bí a bá ké e lulẹ̀ yóò sì tún sọ àti pé ẹ̀ka rẹ̀ tuntun kì yóò dá bí gbòǹgbò rẹ̀ tilẹ̀ di ogbó nínú ilé ilẹ̀ tí kùkùté rẹ̀ sì kú ní ilẹ̀ síbẹ̀ nígbà tí o bá gbóòórùn omi yóò sọ yóò sì yọ ẹ̀ka jáde bí ewéko hallelujah gbogbo ìgbà là ń rí tó bá dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká wò ó ṣe rí gbogbo nǹkan tí a máa ń tí àwọn bàbá wa ń lẹ̀ mọ́ ara ibi láti fi jí àwa up ni kò ń ṣe fún decoration so tó bá dàbí ẹni pé ó le nígbà míì ẹ kàn wò bẹ́ẹ̀ yẹn pé nígbà tí wọ́n ní àbá wà fún igi ó mì wípé ìrètí wà fún wa tí àbá wà fún wa tó bá wà fún igi ó mì pé ohun gbogbo ni olúwa lè ṣe a máa ra ìgbà padà ohun kan aṣòro láti ṣe fún olúwa bí onísun ẹ̀jẹ̀ gbàgbọ́ o ẹ̀jẹ̀ rẹ̀ sì gbẹ bàbá ó ní bí mo bá fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ ara mi yóò já gágá orin kan ó ní kí ló ro pó ti pẹ́ jù nínú ayé rẹ̀ tójógun ọ̀rọ̀ àṣẹ yóò yanjú ẹ̀ fún ọ bó bá ti gbàgbọ́ má sọ fún ọlọ́run gbógun rẹ̀ ṣe tó sọ náà bọ́lọ́run rẹ̀ ṣe Don't tell your God how big your case is. Tell your case how big your God is. Ta bá lè sọ fún ogun inú ayé wa pé báyìí lọ́lọ́run mi ṣe tó o, a ṣẹ̀ níbẹ̀. Ẹ má jẹ́ ká bẹ̀rù ogun. Orin kan ó ní mo gbàgbọ́ pé yóò dára fún ọ. Onígbàgbọ́ nínú Olúwa màá ṣe rere. Ọjọ́ ọ̀la wa yóò dára a mọ̀ pé ohun gbogbo yóò dára fún wa ó ní ìwọ ṣáàtì dìrọ̀ mọ́ Jésù gbẹ̀kẹ́ lólúwa ohun gbogbo yóò dára fún wa ìwọ ṣáàtì dìrọ̀ mọ́ Jésù gbẹ̀kẹ́ lólúwa ohun gbogbo yóò sì dára fún wa ẹ kí hallelujah ẹ jẹ́ ká yin Olúwa lógo ẹ jẹ́ ká dìde nígbà tí àwọn bàbá wa fi àṣẹ sí ìwàásù wa ti èmi. hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rọ̀ tí a gbọ́ tí í ṣe ọ̀rọ̀ ọlọ́run láti ẹnu ìránṣẹ́ ọlọ́run mo ń kọ gbogbo nǹkan tí wọ́n ń sọ ẹ sílẹ̀ mo sì ń lò ó láti jẹ́ kí ìgbàgbọ́ mi kóru sókè ẹgbẹ́ akọrin máa bá wa kọrin a máa fi gbàdúrà mo fẹ́ kẹjọ ẹ fi gbàgbọ́ bá ọlọ́run sọ ohun tí ẹ ń fẹ́ kọlọ́run ṣe láàrin ọ̀sẹ̀ yìí tí a máa padà wá fi ìyìn fún ní ọjọ́ mẹ́jọ ẹ mo fẹ́ mo fẹ́ rọ̀ wá ẹ ẹ má jẹ́ ká dẹjà dídẹjà ni pé kéèyàn máa doubt ẹ jẹ́ ká gbà pé olúwa ló sọ bẹ́ẹ̀ hymn number three hundred and seventy-eight àjọ máa kọ stanza àkọ́kọ́ ìgbàgbọ́ mi dúró ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àti òdodo Jésù n kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù làálàálàá tí ò ń tẹ̀mí ló máa ṣe kí nọ́mbà seven. Yes, sir. And half. Yes, sir. <laughs> Hallelujah. La la la la la la la la. Ẹjọ ẹ má rọ̀ṣẹ̀ ẹ jẹ́ ká máa tí a bá kọ stanza kan tán, a ó béèrè nǹkan tí a ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ fi dá yín lójú o, Ọlọ́run tí mo ń sìn, Ọlọ́run tí kì í dá májẹ̀mú ni. Tó fi lè sọ pé kí n sọ àṣẹ a ṣe tí a bá ti kọ stanza yẹn tán ẹ wá sọ nǹkan tí a bá fẹ́ sọ tí a fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run tí a máa torí ẹ̀ wá dúpẹ́ níjọ́ mẹ́jọ àtúkọ stanza kejì ẹ rí àwọn ọ̀rọ̀ nú orin ọ̀rọ̀ tó jinlẹ̀ ni hmm, bí a bá ṣe ń kọ ká máa fọkàn wa tẹ̀lé oya. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀. kó ní kálukú máa kọ tiẹ̀ o ẹgbẹ́ akọrin ń kọ tiwọn ẹja ń kọ tiwa o ó ní kúlùkù máa kọ tiẹ̀ ní o. ẹ bá ọlọ́run sọ nǹkan tí ẹ ń fẹ́ ọlọ́run tó ṣe ìyanu níwòye ọ̀la níbodè Samaria mo gbẹ́kẹ̀ mi lé ọ bíbélì sọ ó ní wọn ò ní ìgbàgbọ́ rárá níbìkan ó tún sọ pé ìgbàgbọ́ wọn kéré níbì kan ó ní ìgbàgbọ́ tó tóbi níbì kan ó ní mi ò rírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ rí ẹ̀jẹ̀ àfi ìgbàgbọ́ béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run kan báyìí ni mo ń fẹ́ níjọ́ mẹ́jọ mo ń bọ̀ wá dúpẹ́ ọlọ́run tí kì í da májẹ̀mú mo kọ̀ láti gbẹ́kẹ̀lé ènìyàn mo rọ̀ mọ́ ìdákọ̀ró mi ọlọ́run tí kì í da májẹ̀mú. Stanza 2. Bire ije mi tilekun. Oh. this is a great opportunity for us to ask of the Lord ohun kan á ṣòro ṣe fún Ọlọ́run láti ṣe bí kò sí ẹ Ọlọ́run sọ nǹkan báyìí ni mo fẹ́ pàtó mo gbẹ́kẹ̀ mi lé Ọlọ́run kò sí nǹkan kan tí a ń béè lọ́wọ́ Ọlọ́run tí ò ti dá kò ṣẹ̀ṣẹ̀ fẹ́ dá. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen ọlọ́run kì kì í dá májẹ̀mú agbẹ́kẹ̀ wa lé ọ gẹ́gẹ́ bí ìdákọ̀ró wa a ti bá ọ sọ̀rọ̀ ohun tí a fẹ́ kí wo olúwa ṣe lórúkọ jésù kristi olúwa dá wa lóhùn àjẹjẹ wípé gbogbo ọláyìn àtògo ẹ̀yin nìkan láàfin fún àdúpẹ́ lọ́wọ́ yín fún àwọn màmá wa tí ẹ lò evangelist yẹmísí kọláwọlé. Si lórúkọ jésù kristi orísun ọ̀rọ̀ rẹ nínú ayé wọn má jò dá àwọn ń tọ́ka ọ̀run lórúkọ jésù wọn ní sọ ọ̀run nù àti àwọn àti àwa a ó fi ọ̀run ṣèrè jẹ ní orúkọ jésù kristi olúwa wa. yẹ ká jókòó ó tàkókò fún àwọn ọlọ́jọ́ bíi a ó pe òun arákùnrin wa Abíọ́dún Shitu òun arábìnrin wa Mrs Caleb àti ọmọ wọn wọ́n lọ jó láti ẹ̀yìn wa ẹgbẹ́ akọrin. kí hallelujah ọbẹ yìí mo ti di kẹgbẹ ku ara rẹ ohun alàgbà tí ó ṣe announcement tó pe àwọn ìwọ̀n síta ọjọ́ òní ni ọjọ́ ìbí òun náà fúnra rẹ̀ so ọ̀bẹ kì í mú kó gbẹ́ ìdí ara ẹ̀ torí náà òun ló máa ṣíwájú wọn ẹ̀dà adéwùmí adénípẹ̀kun òun ló máa lọ síwájú dékin ajayi ọwọ́ abọ́sí ọ̀ṣẹ́ god bless you ọlọ́run tẹ̀ gbé ọdẹ lónìí adékin ọbọ̀dù so deacon elder and deaconess Adenipekun, Mr. and Mrs. Uh, eh, Shitu, and uh, the Calebs. Hello, say láti lọ jó wa jó wa àdúrà kò wọ́n láti bá jó láti fi lọ́wọ́ ọlọ́run fún ètò ìlú wa gbéga ẹ bá mi gbéga ọlọ́run lágbàáyé o ẹ bá mi ṣe jésù lọ́ba o ọba ara wọ́rọ́ ọba. ẹ bá mi gbéga ẹ bá mi gbéga gbogbo ọmọ sẹpítẹ́mbà. ẹ bá mi gbé jésù ká o ọba ọlọ́lá. yìí fún jésù lólùrà padà wá. master wa nìyẹn choir master wa nìyẹn a gbọ́dọ̀ kọrin fún òun ní ọjọ́ ìbí ẹ̀ ẹ kí hallelujah ẹ hallelujah ìmọ̀ ayọ̀ orí mi máa sọ́ọ́rẹ́ o ìmọ̀ ayọ̀ orí mi máa sọ́ọ́rẹ́ orí mi máa sọ́ọ́rẹ́ o orí rẹ máa sọ́ọ́rẹ́ o ìmọ̀ ayọ̀ orí rẹ máa sọ́ọ́rẹ́ o. Jésù náà lógo. Ẹ kúnlẹ̀ láti gbàdúrà Olúwa. dẹ̀ ọ̀rọ̀ ní testimony. Praise the Lord. Praise the Lord. Bíbélì ni ó yẹ ká máa ka oyè ọjọ́ wa kó bá lè fa ọkàn wa sí ipa ọgbọ́n. Ipa ọgbọ́n wo ni Bíbélì ń sọ pé kó fa ọkàn wa sí náà nígbà tí mo wò ó ipa ọgbọ́n náà ní bá a ṣe ń lo ọjọ́ kọ̀ọ̀kan tá à ń lò láyé what impact are you able to make as you live in this world ipa wo là ń fi sílẹ̀ fún àwọn ènìyàn láti máa rí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé the last three sixty five days ọlọ́run kò jẹ́ kó lọ bẹ́ẹ̀ àìsàn tó máa ju agbára mi lọ kò jẹ́ kó ṣe mí ìdààmú tó máa ju agbára mi lọ lórí fámìlì ọlọ́run ò jẹ́ kó borí mi mo wá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ojú rere fún àánú oore ọ̀fẹ́ àti ìfẹ́ rẹ̀ tó fi dá mi sí tilétilé tí ò jẹ́ kí n rógun sáré pè wá ọba tí ò jẹ́ kán pe náà wọ̀n nítorí mi kò jẹ́ kémi náà pè nítorí àwọn ọmọ torí ìdí èyí mo fẹ́ kẹ́ bá mi kí aleluya ẹyọ kan péré ká má bàa waste time praise the lord. Praise God. Um, yeah, um, I just want to give thanks to God for what He has done for us so far. Um, I can't say it hard, but all I have to say is thank you, Lord. Thank you for everything He has done, for always being there for us. Before a door is shut, multiple of doors are open. For help, for everything He has done for us, we have to just say thank you, Jesus. Praise God. Gbogbo àwọn ọmọ September àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run kí Olúwa kó gbọ́ ọpẹ́ wa. Ẹ kí hallelujah. Ẹ jẹ́ kí a gbàdúrà. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ bàbá tí ń bẹ lé ọ̀run àfògùn forúkọ rẹ nítorí tí o ṣeun àánú rẹ dúró láéláé àwọn ọmọ rẹ ronú jinlẹ̀ àti pàápàá òní jẹ́ ọjọ́ ìbí wọn wọ́n wá ń yọ̀ pé kò gbúdọ̀ lọ bẹ́ẹ̀ torí pé ó bọ́ sí ọjọ́ ìwò Olúwa a gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ nínú ìjọ wa lórí àwọn ènìyàn rẹ òjẹ́ ká lójú ẹkún òjà ní ẹ̀rẹ̀kẹ́ òṣè ọ̀pọ̀ òjò lórọ̀ tilẹ̀ fi mu ọ̀nà tí àwọn mìíràn ń gbà tí ó ń yọrí sí ikú àti ìjàmbá àti fífi ẹ̀yà ara ṣòfò òun náà ni àwọn ènìyàn rẹ̀ ń gbà tí wọ́n lọ láyọ̀ tó ń bọ̀ láti àlàáfíà a gbé ọ̀gá lórí wọn lórí ẹbí wọn lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa lórúkọ Jésù Kristi Olúwa gba ìyìn wa a yìn ọ́ pé Olúwa mú wọn dúró ní ìgbàgbọ́ ó fẹsẹ̀ wọn múlẹ̀ ó jẹ́ kẹsẹ̀ wọn kó dọ̀yà bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀síwájú àárín wọn inú wa ń dùn lórúkọ Jésù Olúwa gba ìyìn wa ògo ní forúkọ rẹ ǹjẹ́ àfi lé ọ lọ́wọ́ ìwọ Ọlọ́run gbogbo agbára ní ìsàlẹ̀ níbi apá ayérayé ni à ń bẹ̀ ọ́ pé kó lóra kó dáàbò bò wọ́n bí wọ́n ti bẹ̀rẹ̀ ọdún tuntun ọjọ́ òní lórúkọ Jésù Olúwa dáàbò bò wọ́n níbi tí ìjì kò lè dé níbi tí ewu kò lè dé níbi tí ọ̀tá kò lè dé ní orúkọ Jésù Olúwa fi wọ́n pamọ́ síbẹ̀ ní ìrìn àjò three sixty five days mìíràn tí wọ́n bẹ̀rẹ̀ lónìí ní orúkọ Jésù Olúwa pa wọ́n mọ́ rere. Amen lórí ilé wọn lórí àwọn tó fi fún wọn èyí tó ń mí àti tí èkó mí ní orúkọ Jésù má jẹ́ ń ṣòfò lórí àwọn náà fúnra wọn ní orúkọ Jésù lọ má jẹ́ kí wọ́n sáká ṣòfò ìbànújẹ́ wàhálà ó kéré pọ̀ má jẹ́ ó jẹ́ ìpín wọn àlàáfíà àti ìlera pípé ní orúkọ Jésù olúwa kò fi dá yín lọ́lá ìdáwọ́lé yín ní ọdún yìí ní orúkọ Jésù kò ló yọ sí rere gbogbo èròǹgbà yín ní rere tẹ́ ó máa rò tẹ́ ó máa bó lu apàdé nínú ọdún tẹ́ bẹ̀rẹ̀ yìí ní orúkọ jésù yóò já sí ọpẹ́ ní ọdún tó ń bọ̀ ẹ wàá sọ̀rọ̀ ẹ̀ rí pé àwọn tí mo ronú ọdún yìí tí mo sì bẹ̀rẹ̀ ọ̀ láti ṣe ó ṣe fún mi nínú ọdún tuntun yìí lórúkọ jésù bẹ́ẹ̀ ni yóò rí olúwa yóò pa yín mọ́ rere olúwa kó bùsí fún yín olúwa kó pa yín mọ́ olúwa yín olúwa kó ọkàn yín olúwa kó ara yín olúwa kó ilé yín iṣẹ́ yín àtòwò yín kó má ṣe dìbàjẹ́ ẹsẹ̀ ìgbàgbọ́ inú kristu kó má ṣe dọ́ya ẹ ò máa tẹ̀síwájú ẹ ò ní ṣubú ara ẹ ò ní ṣubú ẹ̀mí nípasẹ̀ yín a máa yin olúwa níwọ̀nyí tó ń bọ̀ a jùmọ̀ olúwa ga torí àgbàdua tààtọ̀rọ̀ kan wọ̀nyí ní orúkọ jésù kristi olúwa tolùgbàlà wa àmín mi ní orúkọ jésù àwọn ọ̀rẹ́ wọ̀nyí ní orúkọ jésù lọ àyè àsímọ́ fún ìlògo rẹ̀ àtẹ̀síwájú iṣẹ́ rẹ̀ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní tẹ̀mí mọ́. Ah. Oh, okay àwọn ohun èlò tí wọ́n gbé wáyé fún ìtura àwọn ènìyàn rẹ à ń bẹ̀ kó dáwọ́lé ní orúkọ Jésù Olúwa yà sí mímọ́ ibi tí wọ́n ti mú owó láti fi ra ohun èlò yìí lórúkọ Jésù Olúwa fi ọ̀pọ̀ rọ́pò ara májò ní àwọn ènìyàn rẹ ara májò wọn ìtura jẹ́ kó wọnú ayé wọn ṣeré fún wọn lẹ́dàá à ń yà wọn fún ìlògo rẹ àti turu àwọn ènìyàn mímọ́ rẹ nínú agbo yìí ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní tẹ̀mí mọ́ ké hallelujah. àsìkò tí a wà yìí pàápàá fún àwọn tí ó fẹ́ bá Kristi jẹun bíbélì sọ núwe Jòhánù ó ní ẹni tó bá bá mi jẹ ní ayé yìí yóò sì bá mi jẹ ní ọ̀run pẹ̀lú ìdí tí a ṣe ń fẹ́rẹ̀ fààyè lẹ̀ ni pé a fẹ́ kí a dàgbà ká dàgbà ká sún síwájú sí ẹ rí i pé ní ìpele ìpele ni ìdàgbà nínú mínísítírì ìdàgbà àkọ́kọ́ ni pé ká jẹ́wọ́ Jésù Kristi lọ́lọ́run tó èkejì ni pé ká jẹ́wọ́ ní gbangba nípa ìbámutísí ìkẹta ni wípé ká bá Kristi jẹun ká bá jẹun communion gbogbo ẹnikẹ́ni tó bá ti ń jẹ communion níjọ wa àwa ti free ṣùgbọ́n ẹni tí ò bá ti ń jara olúwa àǹfààní ló wà fún wa yìí ẹ já forúkọ sílẹ̀ èmi ìbá tí n bá fààyè ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ó ní a ní ìránṣẹ́ ọlọ́run bíi tinú mi tí ó mú yín dàgbà èmi ò gbọdọ̀ fẹ́ẹ̀nù responsibility mi láti mú ìdàgbà wá àwọn ìdàgbà míì ní ordination a máa ṣe ordination next year nísìnyí báyìí nísìnyí ẹ rí i pé àwa kọ́ la ń ṣe a ní commission tó ń ṣe ordination ẹni tó bá ti gba tó bá ti gba associate degree tó sì ní ìpè tí ìpè ẹ dájú a ò dé ìnẹ ara ọ̀nà tí a fi ń dàgbà nìyẹn so ẹ jẹ́ ká lo àǹfààní gbogbo uh, environment tí a bá ti create fún growth ẹ jẹ́ kọ́ ẹ jọ ẹ má jẹ́ ká sọnù. So èmi ti ṣe ojúṣe mi bí ìránṣẹ́ Ọlọ́run láti fààyè sílẹ̀ ẹ̀yin ni kẹjẹ́ kájẹ́ àwa náà wà ń pò nípò kan nígbà kan tí Ọlọ́run fi fún aláǹfààní àti ìdàgbà débi tí a dé ó máa sórí agbègbè níjọ́ on the twenty nine ní ìsìn ìdàgbà ni mi ò apply fún mi ò bẹ̀bẹ̀ fún those who know me that don't lobby for anything náà mi ò lobby fún kankan mi ò bẹ̀bẹ̀ fún kankan bíbélì sọ pé e, ẹ̀bùn rẹ yóò wá àyè fún ẹ kì í ṣe ẹsẹ̀ gígùn kankan so ẹ bẹ́ẹ̀ ni ó wù mí kí gbogbo àjọ máa dàgbà ẹ jọ ọ kí àjọ dàgbà Olúwa ràn wá lọ́wọ́ agbẹ́yìnga ọlọ́run alágbára bàbá wa ti ń bẹ ní ọ̀run ọlọ́run gbọ́ pé àtìyìn wa a ti bá yín pàdé ẹ ti bá wa pàdé lórúkọ Jésù Kristi àwọn ìbùn àti ìbùkún tẹ́ fún wa lọ́jọ́ òní jẹ́ kó jẹ́ àjẹmọ́rún fún wa a ti béèrè lọ́wọ́ yín ohun tá a torí ẹ̀ sí jọ́ mẹ́jọ láti wá dúpẹ́ mo ń retí láti ọjọ́ ọ̀la lọ láti òní ìlọla mo ti retí kí kọ́ọ̀lù kó ní wọlé pé olúwa ti ṣe olúwa jẹ́rìí ara rẹ̀ ajẹ́jẹ́ pé gbogbo ọláyìn àtògo ẹ̀yìn nìkan láwọn ọmọ tí a yà sí ọmọ ayọ̀ ni ọmọ olóríire ni ẹ wo bí a ṣe ní ìfẹnukonu ayọ̀ lọ́jọ́ tí a dedicate ọmọ lórúkọ jésù gbogbo bí a ṣe ń lọ ní ọ̀sẹ̀ ire àti ìbùkún ọlọ́run kò wá yín rí yín á balẹ̀ ẹ ní accident o bàbá tó ní ìrìn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 olúwa ọmọ ogun lórúkọ rẹ̀ ní ìjà yóò gba ìjà wa jà olùràpadà á ní agbára olúwa ọmọ ogun lórúkọ rẹ̀ ní jíjà yóò gba ìjà wa jà àmín hallelujah hallelujah hallelujah ògo fọlọ́dùmarè kábíyèsí o ẹ̀ṣẹ̀ yẹn ọmọ ọlọ́run ọ̀sẹ̀ yá dá lórúkọ jésù.